you peléke òkùnkù gọtí yọ kàgùkù pẹ̀lú wa Èdùmàrè kó bá wa táyé ṣe. Davis Prince Oyèkánmi o òun la kọ̀wé ìlọsíwájú lọmọ Yorùbá Aláyọ̀dé nìbàdàn nílé ròyìn yọ̀lé twelve pence ní Kòròdú Ọdẹ́bíyì lẹ́gbàdo ilé Mọ̀ṣúdì rọmọ Abíọ́lá ó dọwọ́ wa ká sì máa wo Ààrẹ Ọ̀nà Kakanfò fọ́mọ Yorùbá. ètò tó wà nílẹ̀ yìí o ètò yẹn ga yẹyẹ. ayẹyẹ okuku peleke okuku gọtiyọ kakuku bẹnu wa Èdùmàrè kó bá wa táyé ṣe. báwa tún jẹ́ òrónúwa wa ọmọ Yorùbá ò ẹ dákun ẹja parapọ̀ ká ní mọ̀jẹ̀ kan adéníran ògùn sáyà kọ́láwọlé balógun ọmọ ọ̀sùn adéyínká adébáyọ̀ látẹ̀kìtì adésùnyà níjẹ̀bú igbó yóò fi lọ sí fáwọn. 在家里。 Kọ́lá Ìgè Ewolẹ́jẹ́. adarí ń kọ́ agbára láti Ìbàdàn nílé lórí ìyọ̀lẹ́ o. bate na bá dẹ̀ mí lẹ́kẹ̀ẹ́ o.

ilé balógun lóko balógun ìjẹ̀bú là ń tiwa. balógun mùsùlùmí o ọlátúnjí. balógun nílé balógun lóko balógun ìjẹ̀bú là ń tiwa. àbú àbú àbú àbú àbú olódodo. balógun nílé balógun lóko balógun ìjẹ̀bú là ń tiwa. ẹ bá mi kí bàbá mi ní kìsù. balógun nílé balógun lóko balógun ìjẹ̀bú ń tiwa. tó bá ti délé kó pẹ́sẹ̀ lè bèbí ẹ̀ kó níjọ́sí olóyè mi. ìwà ni president Southern Club of Nigeria ọkùnrin burúkú tí pìsù di àlùbọ́sà ẹni tó mẹ́rin kan lọ́nà tó takúrú ẹkú oníbele yóò bá jọpọ̀ ẹni ó yẹ kó lè jálè ẹni àbúmájà yóò rí ẹni àjàyè òkìtì lòlú oníkànga àjùmọ̀ tẹ́sọ́rà alájí pépépépépé lómi tó sàṣẹ gidi ẹgbẹ́ gbajúmọ̀ ni. bàbá wọn rèjì wọ jẹ́ ká jọlọ jọlọ jọlọ sisi sùn. jẹ́ ká jọlọ. da da.